ìfẹ́wà síwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìfẹ́lọ́n kún wọn lábí náà tàwọn arábìnrin tàwọn tó ábà rẹ̀ a ń bẹ̀rẹ̀ wọn bá kó síwánú àwọn náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àfúráwà àtàwọn ọ̀gá wa gbọ́ wa jẹ́mọ́ lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àtúntà ọlọ́mọta fàánù ẹ̀yí wa kọjá àti kíra kọ́ ọdún wa ọlọ́njẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ ọdún náà láyé ọlọ́pàá oríire tí wọ́n ní Ramadan náà mọ́tò ti kárẹ̀ nǹkan kan ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà wa ń bẹ̀ àwọn ọmọ wa jí kún ní alùbáríkà ọlọ́ọ̀bà àwa náà wọn la dúpọ̀ náà alùbáríkà ọlọ́ọ̀bà àwọn òbí wa tó wà láyé wọn ọlọ́ọ̀bà mọ́tò àti ìtàn wọn dáa láàbù wọn káfírí ọ̀nà ọlọ́ọ̀bà ọ̀nà sáláìsì náà wọn bí wa dákùnbà mọ́lẹ́sìn sàárè wọn ọlọ́ọ̀bà ọlá kọ̀ọ̀kánù tẹ̀ gbogbo àwọn ìgbìyànjú náà ti ọlọ́ọ̀bà ń gbà bẹ́ẹ̀ kọ́kọ́ balẹ̀ sínú ọ̀kan ọlọ́ọ̀bà tó ti di sí ẹlẹ́ni Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́nkọ́nà àlọ́wọ́ ọlọ́lá ilẹ̀ lọ́la nígbà tí ó fi ń ṣe lẹ́kọ̀ọ́ àárọ̀ wọn ní alkaul mufid ala kitabu tawhid alkaul mufid ala kitabu tawhid gbólóhùn ti dájú tó láǹfààní àtìlọ́ tawhid wọ́n máa ti mọ́ fún wa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ìmọ̀ tí wọ́n sí àfẹ́kù rẹ̀ náà ni máa àkílà ní máa tawhid ní ka gbogbo wàhálà tí ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ìparí pé àfọkàsáwọn ẹ̀kọ́ yẹn dáadáa ó di wa kí àfọkàsáwọn ẹ̀kọ́ yẹn dáadáa kọ́lọ̀ ti kó yé wa ju wá nítorí ayé lọ ó di wa torí ọ̀tọ̀ ní kéèyàn kàtírà ọ̀tọ̀ ní kó tó wáyé yàn ó di eyín lọ́fọ̀ọ́ ما تدعي اللهم إني أسألك علما نافعا وأعوذ بك من علم لا ينفع ọlọ́ọ̀báwò mọ́ ń tọrọ lọ́wọ́ rẹ̀ ìmọ̀ tí ó láǹfààní mọ́dẹ̀ ń sọ́bí ẹbí ìmọ̀ tí ó láǹfààní ìmọ̀ tí yẹn bá ní púpùtùpùpùpù tó láǹfààní nìyẹn ó di wà tó àwọn ẹ̀kọ́ wọn yóò wà very very important kí a máa put wọn into practice ọlọ́ọ̀bá ń bẹ̀ ìwà gbọ́dọ̀ lẹ́yìn àríkàlẹ́jì sẹ́lẹ̀mù بأسهم بكران صريفون إن من يرد الله به خيرا يفكره في الدين أن ترى بها السدادة كتبوا يلا وفوني ما قالوا الله نكون بوي ما يجي وبي يلا لما كما بوي أما أنت كما يينا نجد أم له fún wá ìgbésí ayé rẹ̀ ó díyé wa lọ́ọ̀bà ń bẹ̀ ìdàkùn sọ pé alcohol mufid gbólóhùn tó ní àǹfààní ala kitabi tawhid lórí tíra tawhid ẹ̀rí ìfà ń kọ́ wọn la ilaha illallah wọ́n ni muhammadu rasulullah sallallahu alaihi wasallam صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين نعم سأل بسم الله الرحمن الرحيم إن فاقا لا إله إلا الله محمد رسول الله يبقى محمد رسول الله لا تفهم قارئ ونحب الرسول صلى الله عليه وسلم لله وفي الله الأمين ونحب الرسول صلى الله عليه وسلم بالله وفي الله إني أنفي النبي صلى الله عليه وسلم يتريد الله وبا ني فهو الله وبا الله وقال سيرا في النبي صلى الله عليه وسلم أحب الرسول من حب الله إني أنفي النبي صلى الله عليه وسلم ونفي الله وبا ونقدمه على أنفسنا على تعليم كل جميع الله وأهلنا جميعا ويبي والو وأولادنا جميعا وما والو والناس أجمعين أسبوع وين فربناه من أجل أن أنه رسول الله صلى الله عليه وسلم أني في عليه وسلم تقول شباب ونحقق الشهادة أن رسول الله أن محمد رسول الله على جد الجروب أن لرد محمد يجي الله ذلك بأن نأخذ ذلك بقلوبنا إلى أبن وكوا اسم محمد الشلوم ما تربي على ألسلتنا آه ولا نجري ذلك محمد رسول الله نطبق, نطبق ذلك بمتابعات بجوارهنا أو أن تنفذ جفاتي بأن تنفذ سلام الله ركي ركي روا أن قلت ربنا بيتي أن قلت رسول الله ركي ركي روا أدين وعمل بأديه كثير لما فيه ولا نعمل لو آتين تريا النبي سكري آتين فون النبي أما من ينقض تعفيك هذه الشهادة فهو أو انقضوا يو فهو محمد رسول الله في شوال ما تقو هناني أما يقول محمد رسول الله amma shi yawa wa ma ta ku muhammadu rasulullahi zani onan da wankan wayi ne kirin ma'asi ma huwa shi والمعافية نقص في تعفيف هذه سعادة وتعي أقعي القباء جلد لبقول لأنك خرجت بمعافيتك من أتباع رسول الله صلى الله عليه وسلم rí ìgbà ẹ̀jẹ̀ yẹn ó ti kú ní sísí àdébí sẹ́lẹ̀ rárá ní sílẹ̀ mi wù ẹ̀sẹ̀ tó bá wù ẹ̀sẹ̀ ó ti kú ní sísí àdébí sẹ́lẹ̀ lára sẹ́lẹ̀. nọmba tù ìtìdá òfin dín máa rí sàmìlò ìmàmù wa ẹ̀sìn àdúgbò ẹ̀rọ ìtì òtún nú ẹ̀sẹ̀ ní ọdún yìí ìtì òtún nú ẹ̀sìn ni ojú ń kó nu ọ̀gbọ́ Muhammadu Rasulullah ìgbéyé ó di yé wa ẹ̀fọ́n tó ń kọ́ wa yìí kọ́ wa very very important al-ibtida'u fi ad-din náà lè sí nínú máa ti sinúẹ̀sì máa ti sinúẹ̀sì ní kí o sí nínú rẹ̀ فإنك تقربت إلى الله ما لم يشاء الله ولا رسوله صلى الله عليه وسلم torí òun súnmọ́ lọ́wọ́ ọba pẹ̀lú nǹkan tó kọ́ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala kò gbé ètò rẹ̀ kalẹ̀ tí òjìṣẹ́ lọ́nà ti gbé kalẹ̀ والابتداء في الدين في العقيدة والاستئذاء بالله ثاني ما يفيد قتاته نبعته هنا ما فلون باتفه فلون باتفه نو فإن لأنك تقربت إليه بشيء لا يشراه تريد طلبه نفسي طلبه بكالك لو تريد أن فإن قال قائل olùwùlù wọ́n sọ pé inni nawaitu taqarrubu ila Allah bi hadha al-amal alladhi abtada'a nígbà mo introduce ẹni wẹ̀ sí yìí bí díẹ̀ mo ṣe yìí ọlọ́run tó yẹ mi tuntun fúlọ́mù bí ṣe ìfún tó lè tún ní fúlọ́ọ̀nù mo ṣe láti gbé islam gani ìgbàlá o a sọ wáyé pé ń ta àkàtà sọ́rík ọlọ́kọ̀ ti sí lókè gbígbọ́nà ó ti sinà ọ̀nà òwérò ara nìyẹ́tìsì awa fún ọ ní excuse bí ká níyàn rẹ̀ ọ̀rán wọn bí ká ala mukhalafati tariq mata alimtafak a fún excuse bí ká ọmọ ni àbí ká bọ́dọ̀ wọ́n wà bí fún pàdé ká bí lọ́wọ́ yà sí kí tẹ̀sí bẹ́ẹ̀ kò ní excuse mata alimtafak láti mọ̀ dodo المبتدعون قد يقال أهم بلا إنهم يثابون على حسن نيتهم هذا أرى نياوة الله سوى يسلوري نياوة إذا كانوا لا يعملون لا يعلمون الحق الله بابا أبدو لكننا نخطئ فيما ذهبوا إليه هذا قاع مثل ليسه غيرونيه أما أئمتكم كلا ما فاهم ما فاهم كل kẹrẹ wọn àfíà yìí lèdè náà alìmọ̀lá wọn mọ̀lódó ń tí wọn wọ́n láti rọ̀dúhù dẹ́kò já ìhìn àmọ́ wọ́n tí ó tọ́ bánù dídí ìṣẹ̀lẹ̀ ní ẹ̀wọ̀n tó bá sọ wọ́n tí ó dádánù láti bá dídí mẹ́ntẹ́n yìí wọn àti gbọ́ pé wọ́n bá tó tó tó tó tó

alùwárí wòlíì ọmọ mògíra àti wòlíì mògíra gbogbo àwọn ilé wọn mò tọ́ wọn ti káàyè ọlọ́sìn wa àwọn àdùmọ̀lẹ́yìn Muhammad sallam ní ọ̀nà wọn lọ ọbaamu ọ̀kan náà kẹfẹ́rí mẹ́ta ó pàdé ara wọn àwọn kẹfẹ́rí yẹn pàdé ara wọn wọn ní kí lórí sọ́rọ̀ tó ń sàn sọ ó ní káà lóde ní wa tẹ̀lé ní ara o tẹ̀lé àdìwá tẹ̀lé ìdílé wọn ìdílé wọn gàdù ìdílé wa lọ́nu wọ́n ní olówó ìdílé wọn àbára ní olówó ìdílé wa wọ́n ní àti ìdílé wa àbára ní àti ìdílé wa dáàbò náà wọ́n gbọ́dá sí ni wọ́n ní ẹni yìí náà fọ́tà àti fọ́tà àlànà tó wọ́n sọ̀rọ̀ púpọ̀ àwọn náà ní ní ìsìn ìtúbá lábùjọ láàrin wọn bọ́ọ̀lù àti alánàbí ọlọ́run àlẹ́jọ́ ọlọ́run kò fẹ́ kò fẹ́ ní ìdí ní láì pé ìdí náà tọ́lá mi di ìgbà bọ́ọ̀ mi yé wọ́n ní olówó jù àwọn àlọ́ olówó jù wà wọ́n ní alágbára dárò mi àwọn àti nínú mi wọ́n jẹ́ ìyẹn fẹ́lẹ́ náà láàmì sí ìfọwọ́ náà wọn náà lọ́dún ọlọ́run pa ìgbà ní àṣẹ kúrò àti ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba lánàá ọ̀tẹ̀ ìjọba ntọ́ fà á tí mo fi gbà náà ntọ́ fà á tí mo fi gbà náà nù. ó di wa kò kò easy kò easy ọlọ́run bá ọlọ́run tó lọ́n kò easy fún wa o àánú ọlọ́run bá lọ́wọ́ lórí wa. àbẹ́rẹ́ lọ́jọ́ náà kí wọ́n dé lórí sẹ́lẹ̀ tó sọ sí ọdún tó di ìlúkáyà alárí على رئاستهم kó lè máa jẹ́ síwájú tó ń jẹ́ kọjá ìgbà tí kó lè máa jẹ́ ìyí tí wọ́n náà ní ọmọbìnrin nítorí ètò náà àwọn olùdarí àìmọ̀ tẹ́lá wọn tí wọ́n ń tẹ̀lé àtibáwà tí wọ́n ń tẹ̀lé àwọn àfáwọn yìí yẹn kìsìmọ́ ìlà ìlà kìsìmẹ́yìn àwọn náà kìsì méjì àwọn ọmọ ilé kí wọ́n náà kìsì méjì alkìsìmọ́ làkọ̀wọ̀ ìpín aláàkọ́ nínú wọn alẹ́rí náà jáhìlú làhàk àwọn mọ̀kántì wọn aláìmọ̀kánì فلم يعلموا أن أنهم شيئا أنا أمودي ما كانوا بأضدوها ولم يحصل منهم تقصير إلى طلبي داني موتي جون بكون دين تزود دوين حيث نظنوا أن ما هم عليه هو الحق كان كان ولي الكيدان كل ولي كانوا بدون هؤلاء معذورون أو أن يأكل فيه وعلى سنة والجماعة فما بيجي ẹ̀dùn sí ìpàdé wọn tí òun rodo tí ìgbìyànjú ìgbìyànjú àti ìgbìyànjú ìgbìyànjú ìgbè ìfọwọ́ láì àzò tí mo tún yẹ ọkàn bíbí dára yẹn àwọn láì mọ àzòrò ni alkismu sani ẹ̀wọ̀n lẹ́gbẹ̀ẹ́ bin alimu na haka àwọn ẹgbẹ́ àwọn tí mo dúdú ti wọn ولكنهم sí bílẹ̀ dànù wípé wọ́n nífẹ̀ẹ́ àásù àkùdíyà fún àwọn àṣà àwọn pé ah àbùkù kàbá mi àwọn láyé òdòrò àwọn ẹkù fẹ́sì fún wọn àwọn kàmọ́ kàálà láwọ̀ fìhìn àwọn ẹ̀ ọ̀rọ̀ wọn fi dé ibi tó bá yẹ pé àwọn bàbá láti máa kọ́sí àwọn bàbá wa láti máa kọ́sí àǹtẹ́lẹ́lómi àǹtẹ́lẹ́lómi àbàbá alámàsí ọmọ sọ̀wánù ọlọ́ba عن عيسى عبد الله ورسول سنه بين مسلم عيسى النبي اسمه مريم عبد الله يروى الله ورسوله وقولوا أن عيسى عبد الله ورسوله كلام في كلام كلام في شهادة أن محمد ọ̀rọ̀ rẹ̀ sí dédé ọ̀pá ọ̀pọ̀lọpọ̀ sẹ́lẹ̀m ni ẹ̀rọ bẹ̀rẹ̀ náà mìíràn bíi ṣíbi ìta torí agbá ìtọ́lọ̀sọ náà mo ti kọ́ ẹ̀sìtàkọ́ wọ̀lá yàrìdìmù hó ẹ̀sìtàì ìjà àkàlà bá ti ṣèlè àtà ó ṣẹlẹ̀ àtìnà láti lè tú láti ní fún wa láti máa kọ́ sí rẹ̀ níbi ṣíṣe sí rẹ̀ láti dàpẹ́ ìtàlẹ́ ìṣòtìlẹ̀ tẹ́lẹ̀ àgbọ̀n tẹ̀lé ṣẹ̀ríyà rẹ̀ ṣíṣẹ́ríyà bá ti ta kò sí àdébì Muhammad sallallahu alaihi wa sallam أديوا حسنية من قبلنا لا أثرتها وأعلاد كده كده جاني شريعة أو النبي صلى الله عليه وسلم أكفتها صلوا أهل السنة والجماعة قبل الشريعة ما من قبلنا أنا بابا أنت أو صوفي في في معرفاتي في معرفاتي ما يقول شريعة من قبلنا ده وافقها ìdájá wo ṣe bí àti síwájú wa lọ́kọ̀ uh, alùsùnà jẹ́mọ́ ọwá sí ìsinmi ìtàlóní ó di wa alùkùnrin aláàkọ́ an tàkùnà mọ̀ kàlùmọ́tò lè ṣe díẹ̀ sínà al'amal ala ṣe ina kuma mọ́rọ̀ òfin wa kí a lẹ́mú kọ̀tí báyìí nabi isa sí báyìí nabi isu sí báyìí nabi karura sí báyìí tí ó ti takò síríà tiwa síríà tiwa bìtẹ́sì

bẹ́ẹ̀ àfìsìrí àwọn agbáǹsì náà ni ní àmà tìbí àti lè lè àfìsìrí náà ni àfìsìrí bá an yẹ kúrò maskótó na ana ha ìṣẹ̀rí àfìnà bẹ́ẹ̀ gbọ́n mú wáyé kẹrí àmà sọ̀rọ̀ ń parẹ̀ kẹrí àti sọ̀rọ̀ ń parẹ̀ ní hàn hàn ìtẹ́lẹ̀kọ̀ kò lè máa la òṣùl idan ya àwọn afáà ní àwọn òṣùl ní yàtọ̀ nù àwọn yàmà bí ha sábì tí ọ̀nà tá a bẹ́ filẹ̀ ọ̀sẹ̀ríhù annáà sọ́rọ̀ albana tukun pé a fi ṣẹṣe àdìgbìrì zalik ẹ̀rígbìrì lè ní pé kọlu sa'ala ọlọ́dún báyìí pé ọláìkà lọ́dún hàdùn lọ́ àwọn ìyá lọ́nà fi mana sọ́dí hùdá ohun ìkọ́lẹ̀ àwọn yẹn lọ́nà kọ́ sí wọn ọkọ̀lù ta'ala kaba nípa ìtàntàn sọ fún yíká wọn ẹgbẹ̀ Yusuf òkúta wọn lọ́fọ́ fi ìsá tọ ìfọ̀tẹ́ni àwọn ethnic ní ìsìlẹ̀ náà pàdé ìsá nǹkan lọ báyìí jù àwọn kan ìjà ìtìtó àwọn yẹn pàṣípì yìí àwọn méjì lọ sí ethnic tó ń sì àìsìtò ara tó ń sára aliyahudu kazzabu àwọn yahudi àwọn kẹfẹ́lì sáàpù rọ̀ bọ̀kálò bí an náwó wọ́lá bí zina wọ́lá ma zina ní ẹgbẹ́ kùn bàbá yahudi wọ́lá ma zina ní ẹwọ́ àwọn ọ̀nà sára ìṣọ́rọ̀ wọn burúkú tí bá wo pẹ̀lú ẹ̀yìn dáadáa ti sọ́kùn àbí ìta ìsáàmì ṣẹ̀ríà islam ìjọba bí ìta kìfìrí ní mi sọ̀rọ̀ yìí bọ̀dí fún ẹ̀kọ́ tá à ń kọ́ mo lè fi fún wa àwọn kan gbà kan wọ́n ní àwọn christian wò ní jésù tí wọ́n ti yọ jésù tí ó kú ẹ̀yẹ náà ọ̀rọ̀ burúkú ni ìgbọ́n mi ẹyẹ yín ó ní eéko èṣù ìgbọ́n mi ẹyẹ yín aláì ọ̀rọ̀ ọ̀sán ni kìfìrí ó ní ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ àwọn ọkùnrin ọ̀bú ànábì ìtàn ìtàn ọ̀rọ̀ mi ẹyẹ yìí ìjọba ẹ̀fọ́ ọ̀tọ́ ọ̀tá ìfúnà pẹ̀ wọ́n di wa tó mùsùlùmí sí ẹ̀rí ìfẹ́ ànábì wa ọ̀nà àwọn christians wọ́n á prefer àwọn yẹ̀hú gẹ̀ẹ́dù wa lọ àwọn yẹ̀hú tó ń ta níbi wọn ní kíni tó ń kí kíni ọmọ àzìnà ó di ẹ̀yìn kẹlẹ̀ bí wọn kọ́ ọ̀tọ́ christ wọ́n ti tòbìdò ó ní àwọn ilé ìjọba àti àìsí àìsí àìsí ara أنه ولد زنا وأنه ولد أمه بقايا يا يا زنا وأنه ليس بالنبي أو بخلبين وقتلوه شرعا لدوتما هو كان مدتاني أي محكوم عليه عليه من عند الله أنهم قتلوه في النساء دوتما هذا يهود عمقاني في النساء أما الله سبحانه وتعالى بقوله تعالى وما إنا قتلنا مسيح عيسى بن مريم مسيح بن مريم كان بالنسبة لحكم الله القدري كان إنه بقوة قوله فاتبقوا مصدقون وما قتلوه يقينا هو لفعل بإيسى رفع الله إليه ولو بعد النبي صلى الله عليه وسلم ولكن شبه الأمر وغير ولدني فقتلوا مشبه لهم وصدبوه الكذباء لدوها وصدبوا لهم ان الكذباء لم يسألوا جلوا أن يوقع الوصف حق يا واسكنا وقام أبيزا وقالون جاء ونبي سبو أن يكنوا أن يوقع ونبقى أبيزا النصارى والنصارى قالوا إنه ابن الله àwọn ní àwọn láti fi jíjí wọn wọ́n ní ọmọ ọlọ́ọ̀bá ni wọ́n ní òsàrí sàlátà kani sọ́lùkani ìjàlú ilahan ma Allah àwọn náà ti ní ọlọ́ọ̀bá ọ̀dọ̀ ọlọ́ọ̀bá gbogbo fi máa kọlù àwọn náà fúrọ́ ọmọ akíkọ́sínà wọn náà nù síhì akíkọ́ alùsùn náà ní kọ́bí isa maryam وتشهد أنه عبد الله àwọn àgbàtí ẹrú ọlọ́wọ́ bá ní mọ̀rọ̀súlù òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní ọ̀nà ọmọ òsì díkọ̀ ìyá rẹ̀ sì díkọ̀ ní Maryam ma akọrọ lọ́wọ́ ta'ala fi zalik zalik wọ́n gbọ́n kú pé wa annaha akọrọ tó jíkà wọ́n wà ní òbí tó abẹ́rẹ̀ wọ́n náà ọgbàrá òbí lọ́pàá bájì ni لكن مثله عند الله كمثل آدم مثله عند الله لكن مثله عند الله كمثل آدم كان بإسامة بن آدم خلقه من تراب ثم قال وكن فيكون فلو بدأ النبي صلى الله عليه وسلم النبي آدم لكن يكون الجميع والجميع قول عبد الله رد على النصارى قالوا له لو يبيع الولوغني صلى الله عليه وسلم fáwọn èèyàn ìfúnnáàlì tó lọ léke ọlọ́ọ̀bà ni kọ́ọ̀lù rasúlù òrùjọ alàlù yahudi bí ó rẹ̀ pé òṣìṣẹ́ ọlọ́ọ̀bà ni ìfọ̀n yahudi tó ti fi fi àníbi náà lẹ́sìn kí ló bá yà dé ẹ̀kọ́ máa kà á lọ. قد كلمته القى الى مريم بنت النبي الكريم وعلى اله واصحابه اجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام Thank you.

bẹ̀rẹ̀ ẹlẹ́kejì ojú ìlú rẹ̀ ìlú ló ó kú kàwọn ẹ̀nà yìí ẹlẹ́kejì àwọn agbègbè lọ sí ilé tí wọ́n á di àtúnwé lọ́wọ́ lọ sí lọ́wọ́ lọ ọ̀pọ̀gbò tó àjà ọ̀gá àdìbí dàrú tó wà lọ́wọ́ ọ̀pọ̀gbò ṣé owó lè ti fi báyìí kí àbí kó wà lórí tó wà lórí tó wà lórí tó wà lórí tó wà lórí. ẹgbẹ́ gbọ́dọ̀ ìgbà rẹ̀ sẹ́yìn tí kàbí náà ń bẹ̀rẹ̀ wọ́n á bí lọ sílùú wọn wọ́n á bẹ́ẹ̀rẹ̀ kọ́gbà fún ọ̀dà rẹ̀ yóò àlọ́bẹ̀rẹ̀ kan lẹ̀ yìí jíkẹ́ ara ọ̀ oníkòrò dájọ́ tọ́bẹ̀ lọ bẹ̀rẹ̀ jẹ́ bẹ̀rẹ̀ kan lọ sí ziyara mùsùlùmí fáìn ní ìdáwà ó ní bí òkú ọdún bẹ̀rẹ̀ kan lọ bẹ̀rẹ̀ kan lọ sí ziyara ó ti wà ní sẹ́nà kúrò bẹ̀rẹ̀ kúrò lọ bẹ̀rẹ̀ kan lọ sí ziyara ó ti wà àwọn àyè bẹ̀rẹ̀ kan pé wíjọ pé bí ẹ̀kọ́ lọ sí bẹ̀rẹ̀ báà mi ó lọ lé ayé táwọn ìpínlẹ̀ wa ara ọ̀ gbà lọ lé ibẹ̀ ṣe ziyara bàbá rẹ̀ o ṣe bàbá rẹ̀ Allahu ta'ala alam. ṣé nà. Wọ́n á dá gbọ́dọ̀ pé nígbà tí ìdájúkú kò sí ẹni tó lọ ọ̀rọ̀ ti dá balẹ̀lẹ̀ bí wọn burúkú àti bí wọn bí i àbúkátà mi lòlò àmọ́ wọn máa ní rárá òun àti ìdí kò sí ẹ̀rí ọkọ̀ nìkan máa bèèrè látàrí orí òdìdì ní àwọn ọmọ ní òkú ní títí àkàdà ríra. yóò kò ní ìgbọ́dọ̀ nígbà ìyá ti kú parí ti ẹni yẹn ti yẹn ọlọ́mọdé àwọn ọmọdé kó ìsúmọ́rọ̀ àwọn ibi láì fi di oúnjẹ sí ó bí eyín gẹ́gẹ́ ìkẹ́ ìkẹ́ ìfún jáde pẹ́yà ó fi sàárà fún àwọn òbí ẹ̀mí ọwọ́ táwọn afá ní àpànú lé lórí ni ọba tó wà nù oyún bàbá òun dà tó tán ẹbá tó pé oyún wà ní kìtì mẹ́fà kí lè yọ ọ̀sán tó fi fún ọmọ ètò ìṣẹ̀lẹ̀ ìlú pé ìṣúná ti wáyé gọ́ọ̀lìm àti munafik àbí oníkìlì àtọ̀wọ̀n munafik ìsirẹ̀ lọ́dọ̀ àwọn afá náà kò kú sí méjì ní nìfàkàlà amàlí àní nìfàkì ti kọ́ọ̀dù nìfàkì ti ṣẹ́ ṣẹ́gbẹ́ kọ̀nàkúnnù àbú islam nígbà fún ọ̀yọ́ kúrọ́ nígbà fún ọ̀yọ́ yẹ lọ́pọ̀ kàtà yọ dídà yìí tí wọ́n bá ń kìí ṣe ọ̀yọ́ sọ́díjà ní nìfàkàlà amàlí mi ó di بفاعل الاتقاضي هنا الذي يبتل يبتل الكفر ويدخل الاسلام كفر نقول ما يسلم في فيها اوديوا ليه متفق ابتان وابتان الكفر إظهار الإسلام هو كان الكفرين علي هو انه يبتني هو انه يبتني هو انه يبتني àmọ́ bá dáwọn èèyàn mùsùlùmí ni wà mùsùlùmí aláàrà kí ló lè fi kíkà fẹ́nu ó ṣe wà àmọ́ dọ́ọ̀lìm ọdún tó kùsù méjì dọ́ọ̀lìm alábòsílẹ̀ dọ́ọ̀lìm ṣírkì yẹn ọdún ṣírkì ni pé ẹni tó àbòsí yẹn wọ́n bẹ láàrin ọmọ ènìyàn pẹ̀lú ọlọ́run bẹ láàrin ọmọ ènìyàn pẹ̀lú ọmọ ènìyàn bẹ láàrin ọmọ ènìyàn sẹ́lẹ̀ ti sẹ́lẹ̀ láàrin ọmọ ènìyàn sọ́nà ọ̀bọ̀n ni kíkọ́ ọmọ gbé ẹ̀tọ́ ọlọ́run pẹ̀lú mi ní fúlábù sí gan pé kíyàn gbé nǹkan síbi kíkà yìí rẹ̀ kó o gbé nǹkan síbi kíkà yìí rẹ̀ ọlọ́ọ̀ba ló ní ìbádà kó máa fi bá pẹ̀lú mi lẹ́yìn ọlọ́ọ̀ba ní sàbùkù ọlọ́ọ̀ba iná ṣẹ́ríkà làbùn làbùn ẹgbẹ́ rí yẹn àbùsí ni àbùsí ọlọ́ọ̀ba ni ó di eyín ni bọ́ọ̀lì láyẹ̀wọ̀ pẹ̀lú àbùsí ńlá ní kí ẹ máa dáa ànábì ìjọ àjíṣẹ́ lọ́ọ̀bà láti ìdílé gẹ̀ẹ́sì tí wọ́n máa rò pọ́yá ànábì ìjọ lọ́ọ̀bà pé kọ́kọ́ mú amú nǹkan mi wà sínú ẹ̀sìn tí ìjọ ọ̀sọ́ pé ànábì ìjọ ṣe ṣe ṣe ó di bọ́ọ̀lì dùn ìgbà míì bọ́ọ̀lì àti mùnáfi gbogbo ẹ̀sìn lẹ́la kàbáyé wọ́n bá àrùn ọkùnrin ọmọ ènìyàn kó sọ̀rọ̀ tó fi gbàgbé fún ìgbàgbé kó gbẹ̀bì fún ìgbàgbé ni ọmọ tó dá àwọn òbí rẹ̀ bọ́ọ̀lì àbòsílú lẹ́sìn tó bá pé ìyàwó rẹ̀ ní kọ̀ǹtù ẹ̀kọ́ mọ́jẹ̀ kó wọn rántí bàbá àti ìyá ó di bá àlàkàbò sí ìwọ́n láwù tara rẹ̀ wọ́n ní àlèkiri gini bíṣìkì láàbù nínà ni kí ẹ mùsùlùmí ti gbìyànjú àti ìṣẹ́ni lọ láti pèlè ilé ọ̀pọ̀lọ̀ bàbá àmọ́ mùsùlùmí ẹni tí ń kàǹkàn yìí kàmọ́ ọlọ́ọ̀bà ó lóun sí náà ọba mùsùlùmí ní pẹ̀lú rẹ̀ bá ń sin nǹkan ní pẹ̀lú ọlọ́wọ́ bá ó dí wà wallahu ta'ala ọlọ́mọ tí ọlọ́sẹ̀ bọ̀ patrick king mi ò máa ń kọ́ báìbù tó wọ́n bẹ́ẹ̀ lọ pẹ̀lú gbogbo náà àpá ìparí ṣùgbọ́n tó tó gbogbo ara kò sí ẹ̀bí jẹ́ kí sẹ́ni tún bẹ́ẹ̀ ìgbọ́nù wọn ní ọmọ ń kàrẹ̀ sílẹ̀ jùlọ in fact wọ́n ní àwọn ọmọ lẹ́yìn isa alamí isa lọ́kọ́ ọ̀rọ̀ tó wá ní ah, àwọn lẹ́yìn christ ni christ alamí isa jẹ́ christ tó àwọn ọmọ lẹ́yìn masihi ni pé wọ́n rọ bá àwọn christian wọ́n kò sínú bible pé christianity kò sí láti jẹ́ tẹ̀lé revolution kí ni sọ́kò sí ọ̀làjáàzì tí mi ò mọ̀ ń kọ́ ọ́ bó ti bá jù lọ ó ìwé máa ma ń parẹ́ lọ́dún tó jẹ́ bí i nípa mọ́tò tó kàrọ̀ ń parẹ́ pé ń yẹn ta amúkù kankan ń parẹ́ nínú pàtì ni ó jíwà wallahu ta'ala àmìnà wa alaikum assalam àmìnà. Àwọn ọmọ àti àwọn ìṣẹ̀lẹ̀ rẹ̀ ṣé máa lóyún ẹlẹ́kẹta bí àbàbà yìí dá ilẹ̀ wà sórí méjì ẹ̀rọ nílẹ̀ wà sí méjì àlọ́lá ìdí tó dánù nínú nínú ìkìkìkìdé ẹni gbogbo ayé mẹ́ta tó kí wọn ti bàjẹ́ nù orí ẹyin sálámà sí wà fi sólókùn sí òfin sólókùn fẹ́ máa wọ́ ọlọ́ni àbí ìgbàláwọ́dá mọ́sọ́bí méjì àbí ẹ̀rẹ́ sọ́rọ̀ kọ́ ẹgbẹ̀ gbọ́gbọ́gbọ́ mo ti kí méjì dáadáa mo ti fi sọ́ọ̀dáun ọ̀dá ìdíjà ó ti tó nùrù ó di sọ̀rọ̀ olóbi dáàdù kó ń kó mú méjì méjì dáàdù ìgbọ̀mọ́ olóbi dáàdù Mm. Hmm ọdọ́ sí náà ní ẹ̀ẹ́ kàbílí tí àwọn mẹ́rin ẹbí wọn ìjókòó láyé ẹ̀kejì òun ti mí sí ìjókòó bí kí ó lókùn ní ẹlẹ́kejì ó ti mí sí ó di kàbílí ọ̀sán ẹ̀ẹ́ ní ìsìn ó tó kí ó lè ẹgbẹ́ wọn tó gẹ̀gẹ̀ ni kòbílígbé ìgbàgbígbé ní kòbílígbé àtà ó di nàm Ara òkúta yìí, òkúta mú, ẹgbọ́n náà ni òfin tó dé ti júmọ̀ lọ àwọn kan kó ti júmọ̀ ọ̀rọ̀ yẹn ti ìdí náà fìlàní ó di yé náà. Oh, ọ̀rọ̀ yìí ní kí wọ́n nú ọlọ́run ọkọ̀ pẹ̀lú ìfọ̀ yìí náà wọ́n dáàmù. lórí ọ̀rọ̀ yìí mo kò sí ẹ̀rí tí kí ẹ máa mú ọdún kò tó ẹgbẹ̀rún ọ̀bẹ̀rẹ̀ gbà wọ́n kò wọlé pé òfin ìdíje ọdún àmàlọ́bẹ̀rẹ̀ ní ọ̀bàmù ó di yé ìyàwó. kọ̀dúkọ̀ ìkọ̀yẹ́ hmm. báwọn kọ̀dúkọ̀ báwọn kí tí ọ̀nà àjẹ́ kọ̀dúkọ̀ yẹ ẹ̀hùn àkọ́nù ọlá àwọn ẹgbẹ́ wọ́n láti ọmọ ìgbókó àwọn alágbọ̀n nàìjíríà pé kí wọ́n padà wọlé àti wọlé kí wọ́n padà wá inú ìlú àmọ́ wà tá a wà ní ìgboro yìí pé ó ṣe ìbẹ̀rẹ̀ pé kí wọ́n ti ìlú. Àwọn ọba yẹn sáré bí ọsọ báyẹn ni àbáwọn ni wọ́n bí ìtì wọn lò. Kí a sọ̀rọ̀ ẹ wo ta sọ̀rọ̀ yẹn? Ṣé ìtì àjà àti àkàn ni àwọn ọ̀dọ́ bí lọ sọ báwọn? Ṣé wọ́n bí lọ sọ ìdìdì wá sí? Ọ̀dọ́ bí àkàgbà àmọ́ ayé ìjà àjà rọ̀. Ìbí ìtì ẹ̀nu ó ní yé kan isaba ko dokta dai na wallahu ta'ala alam na'am wa alaikum salam asawo ma fa to all right Thank you. àwọn olámìyàn lórí ẹ̀ tọ́ ẹ̀yẹ́ gbọ́ ẹ̀yẹ́ gbọ́ ẹ̀lẹ́ lọ́mí ọ̀nà wà rẹ̀ tọ́ Nígbà tí wọ́n. Hmm. àpèjúwe ni ti Nurin àti James ṣe Nurin àti James wọ́n sì wé kan the pastor and the imam àbí kìdẹ̀ the imam and the pastor wọ́n á mú àwọn issues wá di one thing issues Islam náà ti dìnnà Islam náà ti dìnnà Islam náà ti dìnnà Islam náà ti dìnnà ìsìláàmù kọ́ pààyà ìjọmọ̀jọ pààyà wọ́n mọ̀ àwọn issues ni wá bí hundred láì pé ìkọ̀ọ̀tún lórí ara wa tí ìsìláàmù wí àwọn náà wí ó di ẹyin wọ́n mọ̀ àwọn issues bí fifteen wá láì pé àyàkàrà wa mẹ́ ìsìláàmù kọ́ ọ̀tí completely àwọn ní ìtàbùrú ti dín tí wà ti bá àáká rẹ̀ islam gba ìpínlẹ̀ ọlọ́run kan tuntun ni àwọn gbà pé ọlọ́run mẹ́ta ni ṣe islam gba ìpé ọlọ́run bí bímọ àwọn gbà ọba bímọ níta ti yàpá ara wa nù ibi tí kiri àti dákẹ́ nípa ọ̀rọ̀ wípé kí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò ṣe ní kọ̀ọ̀rọ̀ àdájú ìdájọ́ mi àlùkẹ́yàmà tó fọlọ́ bá béèrè kó ti lọ rẹ̀ ṣé nǹkan lè ta sọ pé ọlọ́run bá tó ti àjẹ wọn àwọn olùrẹ̀ ni wọn wọ́n lè fún wọn sọ́lọ́wọ́ bó fi àjẹ wọn ni àbí yóò ṣeré àti ìlú kàbẹ́kẹ́ lórí ẹ̀ ọdẹ àwọn ọlọ́gbà nígbà tó tó bọ́ọ̀n ọdẹ ilé yóò àkàlórí ẹ̀ ọdẹ àkàlórí ẹ̀ ọdẹ àkàlórí ẹ̀ ọ̀nà mẹ́ẹ̀ẹ́ta wọláwù tààlà lánàá

àwọn nàṣàrà àwọn ọ̀sánwájú ṣe nítorí tọ́sẹ̀ ìdásí àti rẹ́bẹ̀ lọ àwọn kìtì sí àmọ́ tí wàá wo scenario ti nàìjíríà ẹ̀yàtọ̀ nìkan nìkan lọ wọ́pọ̀ sí ẹ̀wọ́ ní nàìjíríà nàìjíríà àfẹ́ ní ẹ̀wọ́ ní nàìjíríà ìfẹ́ ní báyìí ẹ̀wọ́ ní ìṣọ́ọ̀tì wọn ni àfẹ́ ní sinagogue wọn ni ìlọ yín gbọ́dọ̀ ní pé ẹ gbọ́dọ̀ àgbègbè lọ yàrá nígbà mi wádìí àti wádìí nìsí. oye in fact nígbà tí ní sígbà gan àwọn sábàtì dé kiri kan mi máa rò fáwọn yahudi oye mi máa rò pé àwọn yahudi rárá o ní ìkíkí náà kìí náà ni ní àgbọ̀dọ̀ ní sáà ìgbà fún wáyé church kan wọlé ẹgbẹ́ àti ìfà wáyé nígbẹ̀ wáyé làwọn nóòdì kọ́ máa fi wọ́n sí nóòdì ní central mosque wọ́n rà lẹ̀yìn àwọn nóòdì rà lẹ̀ lọ́wọ́ nígbà àwọn ìdílé kẹrin wọ́n kà ìjìyàrí ni wọ́n fún ọlọ́wọ́ gan nígbà tó fi ń jẹ́wó ìfẹ́ àlọ́ kọ́kọ́ fún ọlọ́wọ́ bílíọ̀n nígbà ẹ̀ nígbà tí ọlọ́wọ́ jẹ́ ìfẹ́ tó fi ọ̀dà nígbà wọn abáyé tó wọ́n ti tán ló wá sọ wọn pé àwọn ń bá tó gbọ́n sọ àwọ̀ iṣẹ́ ẹ̀ o ọlọ́wọ́ ló wo iṣẹ́ ibi iṣẹ́ ẹ̀ gbé ló wá pé ẹ̀ ọmọ náà wà mí yẹn dáadáa wọ́n wá ní kí náà mùsẹ̀ lóhùn imam wọn lè gbà nípa sí ìgbìmọ̀ṣọ́ nípa nípa ọkà àbúdá lọ́lá zin nípa alágbọ̀n ọkà lọ́lá zin ní bọ́dà kẹfà yẹn ibẹ̀ wọn kò sí síbi kàdúnà ibẹ̀ ni wọn táyà five four ọkọ̀ fifteen five five five four ọkọ̀ fifteen wọn ti dínkù ní kìló ni táyà sí four. ilé wa ilẹ̀ yìí ni wọ́n ẹ̀wọ̀n náà ẹ̀ ní ọba ogun ogun ni wọ́n rọ̀ kó bí àwọn sọ fún wa o ẹ̀bá rọ̀ ṣùgbọ́n tó báyìí sílá láti ní gán án máa rẹ̀ nìkan pàlọ́ lẹ́yìn fún ìgbà gbogbo ó lọ ìrẹ́fẹ́ láìkí mi jẹ́ ní Ibrahim Kanu yìí ẹ̀bá lọ sílé rẹ̀ ẹ̀bá lọ sí ẹ̀ sùtà ẹ̀bá lọ ṣùgbọ́n máa ti kúrò tó ti jẹ́ àríwú sílé ayé lé rọ́ ni aláàjì Ibrahim ó sáré ìjà bí kẹ́kẹ́ bí wọ́n ti kọ́ òkú dùn ó ti kú wọ́n á sún ọ̀rá ìgbẹ́mọ̀ sínú mọ́sáré ìkáà ìwádùn ah amíru ilẹ̀ ilẹ̀ rọrùn àwọn olóòyìn bọ́ ah! ó fún ọní sẹ́ẹ̀kì ní ìwọ̀n kan pẹ̀lú tó mọ̀tọ̀ ó ń tẹ́lú gbogbo àwọn àwọn fún ẹ̀ pé ẹni bẹ́ẹ̀ náà ti kú ara ọ̀ lọ́ra ojú tó kú ó ní ìdí lọ́nì ọlọ́mọdé àfọ̀rẹ̀ yìí wọ́n lọ́ba àwọn christians ni wọ́n ń bá ọ̀gbìn mùsùlùmí ẹ̀ka wàhálà wọ́n bá ọ̀gbìn wọ́n ti wá pọ́sí wọn lọ fún ọ̀sí ẹgbẹ́ ìjọba wọn títí táwọn náà nígbà ìbá òun yìí lọ́n bá kọ́ àtúlẹ̀ tẹ̀lé láwọn ọmọ mi mìíràn alẹ́ alẹ́ gbàgbà yọ̀ọ̀rọ̀ gbàgbà wọ́n bá kọ́ wọn ti ká èyí ẹgbẹ́ ẹ̀sẹ̀ ìgbè lọ sí kóòtù ṣé ẹ̀rù fún gbogbo ẹ̀rẹ́ bàbá mi jẹ́ ẹ̀mọ kóòtù àti títà ìmọ̀ ẹ̀lúluwa rẹ̀ yìí gbogbo lè lẹ́ra ẹ̀rà tó ti fi àpò fún gbàwọ̀n lẹ́yìn ìgbà wọn lọ lórí lọ ìdí nìkan ó ní ẹni tó lọ nìyẹn wọn láwọ ta lára ní ọgbọ́n lé ti máa rí rí gbọ́ rí kò sí máa tẹ̀ rí rí pé inú àlámà sáà ń pé ìfọ́ máa tó di gbogbo orí ẹ̀ lọ ǹgbọ́ orí dégbé máa rí ni ó gba oṣù kìsọ oṣù rẹ̀ gan ibi ọmọ ń pa rẹ̀ ó gba ṣáìzẹ̀ sí ṣáìzẹ̀ ọ̀rọ̀ àníbi sí ìlú ní tẹ̀lé tó mú lè ròyẹ́ tì í wọ àfikẹ́rò lè ròyẹ́ tì í. ilé yẹn fẹ́ràn lórí ẹ̀rọ ní ilé yẹn fẹ́ràn lórí bàbá lórí ẹ̀rọ ẹ́. àná ni yábí wọn pé ọlọ́run rèé amíru wọ́n bá bàtà rẹ̀ kẹ́kọ̀ọ́ dáa bó láwọn àwo ní ọya gbàgbé ọjọ́ ọdún yìí nígbà ààwẹ̀ tiẹ̀ ó ní ìyà wọ́n láà mọ̀ síbi sí ẹgbẹ̀rẹ̀ mọ́ òtútù ìjọba ní òsìlẹ̀ sísẹ̀ kú ní gbọ́lọ́gbọ́ bá wọn ní ìsì ẹ̀ bá wọn létí pé bẹ́ẹ̀ lọ sọ fún jọ́kẹ́ pé lè àmírù ẹni tí ó kú káàrí owó rẹ̀ ẹ̀fẹ̀ ara kọ́mọ́ fún un ó láwọn tó nílẹ̀ káàkiri nígbà wá gbà ó láwọn òdì ní ìjọ wíwọ yàgò ẹsùn tó fún mi ìjọba wọn ti dákòtò kìí sùn tó gbọmọ fún bàbá mi o ìwé ìsùn tó gbọmọ bàbá yàgò kí ni ní ìgbà mẹ́rin sùnmù mí ni àwọn tó yàgò kí ni ẹbí jẹ mẹ́rin gbọmọ ní ìsìn kiri yìí kí ni kí mo kún ojú ìsìn ìdè tó bí ìsìn tó yàgò náà nà ìdírù fún alámì kàkàrà kàkàrà ní ìlà àtàwà ìmú ni òní ìta wà yìí lọ ìdí báyìí yẹ ó di oṣù one twenty nine thirty ni ọjọ́ twenty nine ọmọ mọ̀ ni ó di ọmọ orí nìyẹn ní ọkùnrin ní ìtura ọ̀rọ̀ oṣù ṣùgbọ́n ọ̀sẹ̀ tó ń kọ́kọ́ sí mi síkì ni aláwọ̀jẹ́ bá wa ṣe nàìjíríà kẹ́kọ́ ọmọ yìí pínlẹ̀ náà sàlọ́ ní pé kí gbogbo jọmọ́ àgbà ọ̀kílà pẹ̀lú kílàǹpẹ̀ barak kọ́kùnrin láti kọ́ yẹ ẹgbẹ́ kọ́ ọdún ọmọ àgbà mọ́lá kí ló kílà pẹ̀lú ọlọ́run náà lọ sí ìdì ni ọdún wa kí wá ìdì ni ọdún ọdún náà àtẹ́wọ́sọ tó ó gbọ́dọ̀ lámàmà ní àbíkọ̀ ọ̀rọ̀